gbòǹgbòǹ fún àbáwá imam báyìí wọ́n bá wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà kọ́lọ́ mọ́sá darí wọn. salamu alaykum wa rahmatulah. alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabatihi ajma'in lita'lamu jami'a anna asdaqa alhadithi kitabullah wa khayra alhadi hadiyu nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد أدوك فون ولا مباوة ولا مباوة الله وباتي أصوى دياسكوين تتشواني ولبابو دودو tí ń jáde ńlé láti lọ lè gbọ́rọ̀ ọlọ́run àwọn abẹ́lẹ́ ọ̀la ọ̀rọ̀ náà ọlọ́mọṣẹ́ àjọ sáǹfààní fẹ́mi tí ń wí kọlọjọ ń sànfàní fáwọn tá ń gbọ́ gbogbo apáta ọlọmọsá ìsìwá lọmọ àlìjẹnà kọlọmọ síwá lọmọ ọ̀nà azawájú min ghairi li muslimi wa li muslima azawájú fitra fitratun insaniya wa sunnatun nabawiyya ètò wọn ní ká gbéyàwó nírọ̀lẹ́yìn òun náà ni ǹjẹ́ ẹni tí ń ṣe islam ó lè fẹ́ ẹni tí ì ṣe islam bóyá lọ́kùnrin àbí lóbìnrin ṣẹ́rí káfẹ́yàwó àdámọ́ ọmọ èèyàn ni ẹni tí ó bá níyàwó tó ti tó níyàwó ilé ayé rẹ̀ ní balance ẹni tí ó bá lọ́kọ tó ti tó lọ́kọ ilé ayé rẹ̀ ò balance ẹ̀yin lẹ́mọ̀ òpin rẹ̀rìn àsìkò díẹ̀ ní fi rẹ̀rìn náà èyí tí fi sunkún lọ́pọ̀ jù tẹ́ẹ̀mà nítorí pé ìtọ́lọ̀ ń dá sí la ọ̀fẹ́ ṣiṣẹ́ kọ̀ wá rí ṣẹṣẹ́ ọlọ́mọdé àláfíà wà rúwọ́ wọ́n fi zawaji rahatun li zawjayn wọ́n ní ìníyàwó àbí ìní ọkọ yìí máa ń jẹ́ kí ara yẹn balẹ̀ yìí sì mọ fún yàn lálàáfíà wa kamalul haya bẹ́ẹ̀ yẹn bá fẹ́ káyé rẹ̀ ó pé enjoyment ilé ayé yìí téèyàn bá fẹ́ kó pé síyàn lọ́wọ́ wọ́n làbí kéèyàn mari tí ó bá ti sí marriage nínú ìgbésí ayé yẹn enjoyment ilé ayé yìí ò pé fún yàn ọlọ́mọdé wà láàmú ọ wà dínú àádọ́mù mí náà zawaj ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ wá rí ẹ̀sìn ẹ̀sìn ó ju ìyàwó lọ a rí nínú àwọn ẹlẹ́sìn tí wọ́n jẹ́ ànábì ọlọ́run tí wọ́n níyàwó wọn ò torí ẹ̀dẹ́ lérí ibú a sì nínú wọn tí wọ́n fẹ́ yàwó tí wọ́n bímọ àmọ́ èyí tó ṣe pàtàkì jùlọ òun náà ni pé ká mọ̀ pé torí ẹ̀sìn lọ́lọ́run ṣe dá wa ẹ wá ká gbéyàwó ká lọ́kọ òun wà nínú ìgbádùn ayé léyìí tọ́lọ́run ọba tó ṣe lẹ́tọ̀ fún wa gbogbo àwọn tí ọlọ́run ti ṣe léwọ̀ fún ọlọ́mọṣàbá yí gbèsè ayé wọn padà lèyájì lè dín ẹjọ́ ọ̀dọ̀dẹ̀ yé wa yí pé nítorí ẹ̀sìn nǹkan là á ṣe ń fẹ́yàwó ṣe rí gbogbo tá a bá ń ṣe ilé à ń fẹ́yàwó ni à ń ṣiṣẹ́ ni à ń lọ à ń bọ̀ ni à ń ṣe gbogbo eléyìí lítẹ̀kùn náà musa ìdàtàn lè dín kó lè bá ràn wá lọ́wọ́ lérí ẹ̀sìn ni ẹ̀sìn gan lọ́lọ́run torí ẹ̀ dá wa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń sọ nínú suratu zariyat aya 57 ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àádọ́mẹ̀ èèyàn lásán àtẹ̀yàn adá wọn torí kan wá sẹ́sìn nìkan ni torí ẹ̀sìn nìkan ọlọ́run ti dá wa ọlọ́run sọ nù àyà mi oníyà ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati ẹ bẹ̀rù ọlọ́run ọba o bó ṣe yẹ ká ẹ bẹ̀rù ẹ̀ wala tamutunna ẹ gbọ́dọ̀ kú illa wa antum àfi kẹ́ ẹ kú sínú islam sáǹgbọ́n tọ́lọ́wọ́n bá ń sọ báyìí ọlọ́run dá wa nítorí ẹ̀sìn nígbà tí ó dá wa ó dá wa nítorí ẹ̀sìn ó wà ní gbogbo àtàbà jáde láyé ká jáde láyé lẹ́ni tí ń ṣẹ̀sìn ọlọ́run ìparí ìrìn àjò wa òun náà ní ọjọ́ kú ọlọ́run mọ̀jẹ̀ ajáde lọ́lẹ̀ bọ́lọ́run ọba mọ̀jẹ̀ ajáde lọ sàárè lẹ́ni tí ó máa ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam ayẹlẹ ìwànú alimuran ayanwa òòtù wàzawájú wàgáyìrú minal amali wal khairati musaida ala tahqiqi ibada gbogbo tá a máa ń ṣe láyé ìyàwó la fẹ́ ọkọ la fẹ́ ilé la fẹ́ gbogbo tá a máa ń ṣe wọ́n ní ká máa gbà pé lò ó ni o nítorí ẹ̀sìn ọlọ́run ṣe dá gbogbo nǹkan yẹn fún wa ọlọ́run ní walladhi khalaqalakum ma fil ardi jami'a ọlọ́run ọba ní gbogbo tó wà lérí ilẹ̀ ẹ̀yin ni mo dá fún kẹ́ ẹ máa enjoy yẹn mo wá dẹ́yìn fún kínní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun mo wá dẹ́yìn fẹ́ nínú ntọ́lọ́ndá tá a máa fi gbádùn ẹ̀sìn lọ́kọ òun náà níyàwó ọlọ́wọ́n bá ń sọ fún ọ́nà àyà mi ó ní wabtagi fima ataka Allahu daral akhirah ọlọ́wọ́n bá ní gbogbo ń tá a bá ṣe fún ọ láyé máa fi wá ojú rere àkìrà ni máa fi wá ojú rere ọlọ́run daral akhirah kí náà pè ní daral akhirah jama alijanna gbogbo ń tọ́ ma fẹ́ ṣe máa ro àlìjánà kó tó máa ṣe tí ó bá lídìí rẹ múra sí tí ó bá lídìí wọnú náà má dáwọ́lé wọlé àtàǹsọ̀ náà sọ ibà kàmí náà dùnìyà má gbàgbé ìpín tiẹ̀ náà nílé ayé inú ìpín wa ní ká lọ́kọ ká ní ìyàwó suratul Qasas aya seventy seven. al-islam hatha ala ikhtiyari sahibati din gbogbo àti àbá ń gbọ́rọ̀ lẹ́nu ànábì nípa ìyàwó àbá ń gbọ́rọ̀ lẹ́nu àwọn àfẹ́sẹ̀ wọ́n ní ní tá ànábì ń sọ ká máa sojú kòkòrò ẹ̀sìn lára ọkọ nítorí pé tá a bá sojú kòkòrò ẹ̀sìn tí ó bá jẹ́ pé aníyàwó àbá lọ́kọ tí ó bá jẹ́ pé nítorí ẹ̀sìn la ṣe fẹ́ wọn wọ́n padà dẹ̀sìn rú mọ́ wọn lọ́wọ́ èyí tá a fi wá wọ àlìjánná èèyàn wà lọ́lẹ́ wọná fálẹ̀ ìyáàdó bìlá kọ́lọ́mọ́sá ìsọ níbẹ̀ nínú hadithi tí ó òfìrìwáyà ìdá àtàkùn mọ̀ntàrúdáwọ̀n dínà wọ̀ kólókọ̀ anabi ní tẹ ẹ bá ti rí èèyàn tó lẹ́sìn tó sì níwà fàṣàwìjú ẹ̀fọ́ ọmọ yín obìnrin fún kí lóò anabi sọ yẹn tó lẹ́sìn tó ní ìwà sẹ́rí ẹ̀sìn náà níwà ìwà lẹ́sìn àmọ́ torí pé àwọn èèyàn ń gbà míì wọ́n máa láwọn sẹ̀sìn wọ́n máa wọ àwọn àwà míì tí ó kù díẹ̀ káàtó wọ́n máa pe ebe èèyàn ni èèyàn ni lóòótọ́ àmọ́ gbà pé ìwà gangan náà ń pè lẹ́sìn ẹ̀sìn gangan ni wọ́n ń pè ní ìwà anabi yanjú ẹ̀ ń bẹ̀rù nítorí pé tá a bá fọ ọmọ wa fún ẹni tó lẹ́sìn ọmọ wọn padà ní problem tùrẹ́sìn ni èjì yẹn ní problem anabi wa muhammad sallam anabi kó àwọn sàhábà jọjọ kan ó ní tún ka wulmar atuli arba ó ní àwọn èèyàn máa fẹ́ yàwó torí nǹkan mẹ́rin lèmi àlè ha nítorí pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ yọ máa yọ owó gbà lọ́wọ́ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yọ máa fi tán ayé ẹ̀sìn wọ́n lè hasabi ha àbí ẹbí rẹ̀ dá àwọn ẹbí rẹ̀ wọ́n promoti ọkọ ọmọ wọn wọ́n lè jamali ha àbá fún lẹ́wà ẹwà yìí yóò máa wù kò ní jọ́ máa wo ìta yóò sì tún bí àwọn ọmọ tó lẹ́wà fún nítorí pé obìnrin tó bá rẹwà yóò bí ọmọ rẹwà wọ́n lè dín ní ha a sì máa ń fẹ́yàwó nítorí ẹ̀sìn anabi wa fi owó lẹ ó fi ẹbí lẹ ó fi ẹwà lẹ nítorí pé owó máa ń tán ẹbí máa ń tán ẹwà máa ń tán anabi ni wàlídìí nìyà wọn a máa fẹ́ ìyàwó nítorí ẹ̀sìn náà fàdí fàdí bíi láti dín àmì yìí tí ọba ní ẹ̀sìn yẹn gangan ní kẹ́ ẹ mójútó òun ní kẹ́ ẹ fi ṣèyàwó torí níjọ́ tó bá pọ̀ lọ́wọ́ rẹ̀ ẹjọ́ náà tó bá kéré yóò ṣe sùúrù tó bá lẹ́sìn. gẹ́rù ni mùsùlùmí náà àn tá a bá ti ń sọ pé àwọn tí ì ṣe mùsùlùmí ìran méjì ni wọ́n o wọn ò pé mẹ́ta alimusirikun àwọn abọ̀rìṣà alladhina ya'buduna al-awthana wal-asnam àwọn tí wọ́n gbẹ́gi léèrè tí wọ́n gbẹ́rin léèrè àtàwọn tí wọ́n kórin tí ò wúlò fún wẹ́dà mọ́ tí wọ́n kó kalẹ̀ tí wọ́n ń ta pósí tí wọ́n ń pè lọ́lọ́ àwọn tí wọ́n ń bọ omi àtàwọn tí wọ́n bọ màálù bí àwọn alihandusiya alihandusiya àbí àwọn tí wọ́n jẹ́ pé alimajusiyun ni wọ́n àwọn ń bọ náà tí wọ́n fẹ́ sin ọlọ́run wọn wà dáa iná iná yẹn ni wọ́n máa wọ́n gbà pé kò sí ti náà bà tí ò ní tán kò sí ti náà bà tí ò ní jó iná ló gbọdọ̀ jọlọ ọlọmọsẹ sọ níbẹ̀ mọ́ni lẹ́tẹ̀ xalakọ̀ náà ta dáná ẹ̀ wá díẹ̀ àbíná ló dára rẹ̀ Allah òní ọlọ́run ọba gbogbo àwọn abọ̀rìṣà yìí àtàwọn kọ̀sọ́lọ́hún ṣẹlẹ̀ àwọn kọ̀sọ́lọ́hún abọ̀rìṣà làwọn náà èṣù wọn ń sìn ẹni bá ní ọ̀sọ́lọ́hún tó sì rí sánmà tó rí ilẹ̀ tó jò ń rọ̀ tára ń sán tó ní ọ̀sẹ́nì kankan tó dáa èṣù ní sìn free thinker là ń pè wọn àwọn ni ọ̀sọ́ lọ́hún wọn làwọn ọ̀sẹ̀sìn kankan ó sì ní sẹ̀sìn kankan wọ́n lọ gbàgbọ́ ọ̀sẹ̀sìn àwa gbàgbọ́ ọ̀sẹ̀sìn ẹ̀sìn tó ń ṣe òun náà lẹ̀sìn èṣù gbogbo àwọn abọ́gibọ́ náà báyìí àwọn tí wọ́n máa ń gbé ìpèsè léríta mẹ́ta tí wọ́n máa ń kí àwọn àgbà tí wọ́n máa ń kí àwọn ayé gbogbo àwọn ẹlẹ́bọ olóòṣà tí wọ́n ń sọ̀rọ̀ òdílé àwọn kan nìyẹn sẹ́ẹ̀rí gbogbo àwọn yẹn ẹlẹ́bọ làwọn ẹnìkejì nínú àwọn Ah, ẹni tí ń ṣe mùsùlùmí ahlul kitabi minan nasara wal yahud òun náà ni àwọn tá a fún ní tíra síwájú tá a nẹ́bí muhammad sallam wá dé tí wọ́n wá gbà fún ànábì tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀sìn tí ó wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ tí wọ́n ń pe ànábì Ìsá ní ọmọ ọlọ́run wọ́n sì ń pe ah, ah, uzairu ibnullah àwọn yahud ṣe é ráwọn eléyìí ahlul kitabi ni ìran kan làwọn náà a fún àwọn ní tíra àwọn méjì ni àyídà kó jẹ́ nasara àbí kó jẹ́ yahudi kiriyó àti àwọn jù àwọn méjèèjì tọ́lọ̀ ń pè ní kèfèrí nìyẹn àwọn méjèèjì kèfèrí ni wọn bọ̀tọ̀ ọlọ́run bá pín wọn sí méjì kò dà pọ̀ ọlọ́run aya quran onílàmúyẹkùn ní lẹ́dínà kàfàrú min ahlil kìtàbí àwọn kèfèrí nínú àwọn tá a fún tíra wọlé mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ munfakin wọn ò lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ hatta tatiyahumul bayyina ojú ọ̀nà kan náà wọ́n rìn tẹ́lẹ̀ nígbà tí islam dé ni wọ́n pinra wọn lọ́tọ̀ọ̀tọ̀ kèfèrí náà gbogbo wọn sẹ́mu kọ́ ọlọ́wọ́n bá ní alul kitab ọlọ́wọ́n bá ní kèfèrí ni wọ́n àwọn abọ́gibọ̀pẹ̀ náà kí wọ́n lọ́ pè wọ́n kèfèrí gbogbo wọn àmọ́ làwọn bá pín wọn sí ọ̀tọ̀ ipe alukitaabi kèfèrí tí wọ́n tọ̀ àwọn alẹ́bọ kèfèrí tí wọ́n tọ̀ ọlọ́run ní innal ladhina kafaru min alil kitaabi àwọn tí wọ́n ṣe kèfèrí náà àwọn tá a fún tírà síwájú wal mushrikin àwọn àti àwọn abọ́gibọ̀pẹ̀ fi nari jahannam inú na jahannam ni wọ́n lọ tí wọ́n bá kú lérí ẹ̀ khalidina fiha wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére ulaika hum sharrul bariyya ọlọ́wọ́n bá níbi wọ́n ṣe rí wọn sharrul bariyya ni wọ́n wọ́n yẹ sẹ́yìn dáadáa bó wọn ṣe wá fi ọba adẹ́dàálẹ̀ tí wọ́n máa wá máa gbé ntaada tí wọ́n máa sin ntaada tí wọ́n máa dúpẹ́ fún ntaada tẹ́bá wà wọn méjèèjì ẹ̀rí pé ntọ́lọ́ndá ni wọ́n máa ń pè ntọ́lọ́ndá ni wọ́n máa ń kì ntí ọlọ́ndá ni wọ́n máa ń béèrè rẹ̀ lọ́wọ́ ẹ̀ kọ́dà bọ́lá wọn bá tún sọrí fún wọn yóò ní o ṣeun ògún ògún akálá àbí kò ní o ṣeun Jésù ọlọmọsàbà ni yí wọn padà sí dáadáa gbogbo àwọn tá a lẹ́bi nù ọlọmọsàbà pé wọn padà harrama zawaja mina náà ilà awwal alislamu harrama zawaja mina náà ilà awwal ẹ rí àwọn abọ́gibọ̀ pé islamu ni a gbọ́dọ̀ fẹ́ wọn lọ́kùnrin a sì gbẹ́dẹ̀ fẹ́ wọn lóbìnrin wọn gbọ́dọ̀ jáná fún wa ọmọ àwọn gbọ́dọ̀ lọ́dọ̀ wọn a sì gbẹ́dẹ̀ fẹ́ ọmọ tiwọn náà lọ́kùnrin àbí lóbìnrin ittafaqa al-sahabatu ala dhalika wal gbogbo àwọn afẹ́sàn táwọn sọ̀hábà ni wọ́n panu pọ̀ lórí ẹ̀ ipe bàbá abọ́rẹ̀ abọ̀rìṣà ìyá ọlọ́sùn ìyá alágẹ̀mọ́ ìyá abọ́rẹ̀ olóró ìdílé tí ń sin ṣe tó mójútó tó sì ń sọ pé báwọn ṣe wà yìí Ògún ni bàbá táwọn òòṣà ni ìyá táwọn ọ gbọ́dọ̀ fún wọn lọ́mọ ó sì gbọ́dọ̀ fẹ́ mọ lọ́dọ̀ wọn lókùngbà tó ń bá ń bẹ lérí ìgbàgbọ́ yẹn ọlọ́run sọ nínú Kùránì Karim Suratul Baqara aya twenty two two one ọlọ́run bá ní wala tankihul mushrikat la yatazawwaju al-muslimu min al-mushrika ọlọ́run ní a gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ lóbìnrin inú aya tó ti sọ ó náà ni mo sọ yẹn suratul bakara aya two two one ọlọ́run ní wala tankihul mushrikat àwọn abọ̀rìṣà lóbìnrin ìyá ni àbọ́mọ obìnrin tí ń bá ń bọ òrìṣà tó nígbàgbọ́ nínú èṣù tó nígbàgbọ́ nínú òrìṣà ẹ gbọ́dọ̀ fẹ́ wọn láéláé hatta yu'min títí tí wọ́n fi gbà Islam wala amatun mu'minatun khayrun min mushrika kẹ́ẹ̀lì fẹ́ ẹrú tó jẹ́ olùgbàgbọ́ òdodo ó sì lóore ju ọmọ ìyá abọ́ rẹ̀ tẹ́ fẹ́ fẹ́ lọ àti ìyá abọ́ rẹ̀ tọ́ fẹ́ fẹ́ ọlọ́run ní tó nígbàgbọ́ olóore jùlọ ilé wa ní suratul Baqara àyà two two one àyà ilé amálẹ̀ pé a gbọ́dọ̀ fẹ́ ẹni tí ń bọ òrìṣà lọ́kùnrin àmín lóbìnrin a gbọ́dọ̀ fẹ́ ẹni tí ń bọ òrìṣà lóbìnrin tọ́ walaw a'jabatikum ọlọ́run bá ní ìbá àwòyìn kọ́ máa da yín lọ́rùn ẹ má fẹ́ o ẹ má fẹ́ o ẹ lè wà nulẹ̀ kẹ́nìkan máa wá bọ̀gún kọ́ lọ́kọ rẹ ni kò ní iṣẹ́ tiẹ̀ nu kó ló ń fẹ́ sọ̀rọ̀ òdílé kó ní ìyá òun ìyàwó rẹ̀ ipe àwọn fẹ́lẹ̀ lè bí ajá sídìí òsà ọlọ́run ní máa fẹ́ wọn àwọn náà sì gbọ́dọ̀ fẹ́ ọ eléyìí ti kílẹ̀ àánú kura nínú àyà mi ọlọ́run ní wàlá tumsiku bí isomi kawafir ọlọ́run bá ní ẹ̀ẹ́rí ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ti gbọ́ lọ́n gbọ́ ẹ má tún fẹ́ àwọn obìnrin tí wọ́n láwọn ní kù níbi òrìṣà ẹ má fẹ́ wọn mọ́ nígbà wọn ti láwọn ọba yín ṣe ìsìlámù yẹn ẹ fi wọn lẹ̀ wọ́n ní umar bin khattab nínú àwọn sọ̀hábà talaqa imra'atayni qaribata binta abi umayya wa umma kulthum binta amru al-khuzaiya umar bin khattab nígbà tí ń lọ madina ìyàwó méjì ló filẹ̀ maka tí wọ́n láwọn tẹ̀lé lọ wọ́n ń porúkọ kan ní kọ̀ríba wọ́n ń pè kan ní umu kulthum ọlọ́run wọn sọ fún àwọn sọ̀hábà pé wọn ò bá máa da yín lọ́rùn ìbá àjọ ọmọ ti wà láàrin yín wala tumsiku bi isomil kawafir ẹ má fi abọ̀rìṣà sílẹ̀ o ọ̀nà yín ọ̀jọ̀ra yín o àyà yìí ó wà ní suratul mumtahina àyà ẹlẹ́ẹ̀kẹwàá eléyìí tó yẹ wa pé àìfẹ́ obìnrin tí ń bá ń bọ̀rìṣà tí ń ti ń sin Ògún tí ń sin Ọya ẹlẹ́ẹ̀kejì la tatazawwajul muslimatu minal bẹ́ẹ̀ ni mùsùlùmí tó jẹ́ obìnrin náà òun náà gbọ́dọ̀ fẹ́ ọkùnrin tó jẹ́ abọ̀rìṣà ọlọ́run láti ní àmọ́lẹ́nu kura ọlọ́run bá ní wàlá tún kẹ́hùn lè mọ̀ṣíríkì àwọn ọmọ yín obìnrin ẹ gbọ́dọ̀ fi wọ́n fún àwọn tí wọ́n ń bọ̀rìṣà wàlá tún kẹ́hùn lè mọ̀ṣíríkì ankaha yóò ń kẹ́hùn eléyìí ṣe látẹ́ńkẹ́hùn látún kẹ́hùn ẹ gbọ́dọ̀ fọmọ yín obìnrin fún àwọn abọgibọ̀pẹ̀ àtàyọ̀mínú títí táwọn náà fi máa gba Islam wàlà abudun mu'minun khayrun min mushrikin walau a'jabakum ọlọ́wọ́n ọba ní kẹwàá fẹ́ ẹrú tó jẹ́ ọkùnrin ó sì lóore ju abọgibọ̀pẹ̀ lọ ìbá jẹ́ pé abọgibọ̀pẹ̀ lọ́kùnrin yẹn ń da yín lọ́rìn ń sin wù yín. ulaika ọlọ́run sábàbí tó fi ní amáfẹ́ wọn ulaika yad'una ila an-nar ọlọ́run bá nítorí pé àwọn afọ́gibọ̀ pé wọ́n padà sọmọ yín dọ́mọ náà inú náà làwọn ń pèpè lọ wallahi àmọ́ Allah yad'u ila al-janna òun pè yín lọ síbi àlìjánà ọlọ́run pè yín lọ síbi àlìjánà àwọn abọ́gibọ̀ pẹ́ ń pè yín lọ síbọ̀ inú náà wal maghfira ọlọ́run pè yín lọ síbi tẹ́tẹ́rà foríjì àmọ́ àwọn àwọn ń pè yín lọ síbi tẹ́ ẹ̀ ti ní rí àforíjì bí ìdíni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òye bá yìí nù ayá ti yín lé náà sí aláhùn yàtọ̀ dákàrún ọlọ́run bá ní àlàyé là ń ṣe fún yín ni o àlàyé là ń ṣe fún yín bóyá ìrántí bóyá ìgbọ́rọ̀ sọlọ́run lẹ́nu sọ́tò bàkàrà àyà tútù wà àyà kan náà ló gbogbo ẹ̀ lọ́lẹ̀ wọlé wọ́n bá ti ní a ọmọ taari wọ́n ní ń dafa wọ́n ní ìyá rẹ̀ náà ń dafa wọ́n ní bàbá rẹ̀ náà ń gbòòrò wọ́n ní wọ́n ń ṣe ìgbónúkó wọ́n ní wọ́n ń ṣe ìlágẹ̀mọ ẹ̀lúkú ẹ̀yọ̀ àwọn ọmọ ẹlẹ́yọ̀ àwọn ọmọ alákójọ tó ní ìdílé àwọn ìdílé lákójọ ni Allahu Akbar àwọn òsì ní fi lákójọ lẹ̀ gbogbo ẹni tí wọ́n bá ti ń bọ̀rìṣà lé wọn lọ́kùnrin lóbìnrin ẹ̀ ní fẹ́ wọn àwọn náà sì bọ̀ fẹ́ yín àyá Kùránì tó kílíà mùsùlùmí tí wọ́n gbé bọ́ńgọ́ tó náà ń sọ̀rọ̀ òdílé tí ń sìn wá mọ́sálásí bákan náà làwọn méjèèjì bákan náà àbí kí làwọn tọ̀hún ń ṣe tọ́lọ́wọ́n fi sọ wọ́n di kèfèrí ẹlẹ́bọ iná lòun náà ṣe ń ṣe kùrùbán ọlọ́wọ́n bá tún sọ nínú sólòhùn òdébíyà nígbà tí ànábì fẹ́ wọ Mákà àwọn kèfèrí wá ní àwọn ọ̀fẹ́ kànábì wọ Mákà nísìn àwọn fẹ́ kọ́ anabi wa ni ọ̀dà ẹja àjọ ṣe àtúnṣe láàrin ara wa àwa náà bàjá wa a fẹ́ ṣe umran anabi la padà àwọn sábà la padà wo anabi ni ẹja padà ebi àti jọ sọ ipe ọdún tí ń bọ̀ láwa ah ọdún tí ń bọ̀ náà dé tán àwọn obìnrin kan náà wá sá kúrò ní maka tán jẹ́ àwọn obìnrin àwọn náà wá bá anabi níbi títí ń ṣe sólùwò débíyà ní àárín maka sí madina ó kù díẹ̀ tá a di maka ní àyè yẹn wà ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo idha ja'akumul mu'minat tí àwọn olùgbàgbọ́ òdodo muhajiratin famtahinun tí wọ́n bá wá bá yín lẹ́ni táwọn náà ṣe ìjìra eh, famtahinuhunna ẹ béèrè lọ́wọ́ wọn nípa ìmánì wọn tí wọ́n bá ní àwọn ti gbà Islam Allahu a'lamu imanihim ọlọ́run ọba ti mà ìtọ́wà wọn fa in alimtumuhunna mu'minat tó bá dá yín lójú wípé olùgbàgbọ́ òdodo ni wọ́n àwọn obìnrin yẹn tí wọ́n kú lábẹ́ ọkọ wọn fala tarji'unna ilal kuffar ẹ má dá wọn padà sọ́dọ̀ àwọn kèfèrí ọkọ wọn o lahunna hillun lahum àwọn obìnrin yẹn lẹ́tọ̀ọ́ sí wọn mọ́ wala hum hillun lahun bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin yẹn náà lẹ́tọ̀ọ́ sí wọn mọ́ ìtumọ̀ ẹni pé àwọn obìnrin tí wọ́n wá láti Mákà tí wọ́n ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ nígbà wọ́n ti gba síláàmù wọn ò lẹ́tọ̀ọ́ sí àwọn ọkọ wọn mọ́ wọn ò lè fẹ́ wọn mọ́ àwọn ọlọ́run wá láwọn ọkọ yẹn gan wọ́n bá tún wá láwọn fẹ́ so igi wọn padà pé ọ̀dà ó ti gba islam àmọ́ ẹ dákun ẹ jí tún so igi padà kọ́ máa jẹ́ ìyàwó mi ọlọ́run bá ní àwọn gan ò lẹ́tọ̀ọ́ sí wọn mọ́ àwọn ọkùnrin yẹn náà ò lẹ́tọ̀ọ́ sí wọn mọ́ kí là ń gbọ́ inú àyà yẹn suratul mumtahina àyà ẹlẹ́kẹwàá ọlọ́run dì kílẹ̀ pé ẹlẹ́bọ lọ́kùnrin ẹlẹ́bọ lóbìnrin tó ṣe máa béèrè pé ẹ dákun ẹyin sísítà kan ó ní wọ́n ní kó wọn wá fẹ́ ọmọ ọba ìlú kan mo ní kí n lọ mọ̀tọ́ bá a máa ń ṣe ó ní wọ́n máa ń so sà ọ wá fẹ́ lóde fẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ náà kí lóun náà máa ṣe mo ní kí ló dé sísítà sísítà ni ẹ wọ́n ní bàbá rẹ̀ bá kó òun lọ bá gàn wọ́n ní sísítà ó fẹ́ máa lọ lè gun mọ́tò ó máa lè gun mọ́tò inú ká ká ọ lọ yẹ kọ́ padà wá lọ lè wọ náà mo ní kèfèrí lọ́ba kèfèrí ni ọba ọmọ rẹ̀ náà kí lóun náà jẹ́ wọ́n kọ́kọ́ kì í ságbóná kó ti di oṣù kan kó tó di kí wọ́n yọrí ẹ̀ jáde kan tó wá wé bóun wá pè kan tó wá dé ládé alimusirikun ọ̀rọ̀ tí wọ́n ti kílíà ọ wá ku àwọn ahlul kitab àwọn tá a fọ́n tira síwájú before kèfèrí làwọn náà o àbọ̀lọ́hún àbíkínlẹ̀ ọlọ́run pè wọ́n innal ladhina kafaru min ahlil kitab ọlọ́run wa yọ tiwọn ọyọ ọyọ kèfèrí nínú kèfèrí ọlọ́run wa ní sẹ́ ẹ̀rá àwọn kèfèrí eléyìí ẹ má fẹ́ ọmọ lọ́dọ̀ wọn káwọn náà sì má fọmọ lọ́dọ̀ yìí ẹ rí àwọn alùlù kìtàbù kèfèrí làwọn náà ọlọ́run wa ṣe é lẹ́tọ̀ fáwọn àtàjẹ́ mùsùlùmí káwọ̀ fẹ́ obìnrin wọn àmọ́ èèwọ̀ ni fún àwọn ọkùnrin tiwọn kí wọ́n fẹ́ obìnrin tiwa àwa lè fẹ́ kọ́ńfọ́ àwa lè fẹ́ sadé àwa lè fẹ́ Rebeka àmọ́ Sunday ò lè fẹ́ afusọ bẹ́ẹ̀ ni Kọ́lá ò lè fẹ́ Zainab. Zainab gbogbo ẹ̀ lọ́láyà ọlọ́run bá sọ nù al chapter five verse five suratul ida. ọlọ́run bá ní al-yawma lẹ́ni ẹ̀ máa gbọ́ uhilla lakumut tayyiba gbogbo ntọ́da mo ṣe lẹ́tọ̀ fún yín wa ta'amul ladhina utul kitaba hillun lakum ọlọ́run bá ní gbogbo oúnjẹ àwọn ta fún tírà ẹ̀tọ́ ni fún yín kẹ́ máa jẹ oúnjẹ wo ni wọ́n lè fà sí jama dàbá ihò hàn àwọn ẹran wọn tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá dú ẹ máa jẹ tọ́lá anábì náà ń gba ẹ anábì gbẹ̀rẹ̀ lọ́wọ́ Yahudi níjọ́ kan tọ́jú obìnrin pọ́ìsì wà mbẹ anábì sì ọlọ́run ọjẹ díẹ̀ mbẹ abájú yòókù lẹ̀ ẹran sọ̀rọ̀ ẹran ní ìnìmọ̀símọ́ọ̀mà wọ́n fún mi ní ìwọ ìwọ wà lára mi ò mọ̀ jẹ́ o yahudi yẹn náà padà kọjá rọlẹ́ anábì náà ò sì fún mi ní ìwọ jẹ́ ó ní tọ́wájú pé kò rọ́bà ni ọ́ òkú á sinmi tọ́wá sì jẹ́ pé olódodo ni ọ́ ẹran ò ní í ṣe ọ́ nìkankan wọ̀tàn àmúkùn ọlọ́run ló ń jẹ tí náà hìlùn lahun ẹ̀tọ́ ni fáwọn alùlìkítàbì àwọn yahudi àti nasara káwọn náà máa jẹ́ àfóúnjẹ ọdún nìkan ni ọ̀dá torí oúnjẹ ọdún yẹn ó ti ní bá ṣe pẹ̀lú òrìṣà wọlìmọ̀sọ́nàtì mìnàlìmọ́mìnàtì ọlọ́run ní àwọn obìnrin tí wọ́n mára dúró nínú àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀tọ́ ni fún yín kẹ́ fẹ́ wọn wọlìmọ̀sọ́nàtì mìnàlẹ́dínà òótúlì kìtàbà mí kọ́bìlìkùn àwọn tí wọ́n mára dúró tí wọ́n èso ní sìnà nínú àwọn tá a fún tírà síwájú yín àwọn wo ni wọ́n fún tírà síwájú wa kiriyó àti yahudi ọlọ́ọ̀ni ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni fún yín kẹ́ fẹ́ àwọn náà ìdá àtẹ̀yìntúmọ̀húnna ujurahun tẹ́ bá ti fún wọn ní owó sàdáàkì wọn muhsinin ghayra musafihin wàlá mutakhidhi akhdan ẹ̀yin náà yóò wá jẹ́ pé ẹ̀yin náà ẹ̀ mára dúró ẹ̀ fẹ́ wọn ní iṣu ni kìí ṣe pé ẹ máa bá wọn ṣe ṣàfà òun náà ni ìbàjẹ́ wàlá mùtẹ́kìrì àkàdán ẹ̀ sì ni máa mú wọn ní ọ̀rẹ́ kọ̀kọ̀ ọ̀rẹ́ zina tẹ́yìn bá ní kò ṣe àyàtọ̀ tako woman friend àti man friend àyà ẹni wàlá mùtẹ́kìrì àkàdán ọ̀rẹ́ kọ̀kọ̀ tá a so igi tí bàbá ìyàwó ọmọ pàǹfẹ́ra ọlọ́run bá ní ẹ̀ ní bá wọn ṣerú ẹ̀ ẹ̀fẹ́ wọn sílé àwọn olólọ́ ni wọ́n fẹ́ èèyàn mélòó èèyàn méjì àwọn mùsọ̀nàtì mínàlè mùmínàtì àwọn obìnrin tó dúró déédéé tí wọ́n ṣalágbèrè wàlè mùsọ̀nàtì mínàlè dínà wútùl kìtàbà min qablikum àwọn tára wọn dúró tí wọ́n gbára dúró nú àwọn kiri yóò náà ẹ̀ lè fẹ́ wọn wa man yakfur bil iman faqad habita amaluhu wa huwa fil akhirati minal khasirin gbogbo ẹni tí ma ń ṣe kèfèrí pẹ̀lú imani iman iman ni ka gba ntọlọm sọ yìí gbọ́ ọba ní ẹni bá ṣe kèfèrí iman ti bàjẹ́ láyé àti lọ́run tó bá dọ̀run yọ̀ wá sófò Suratul Maida ayé ẹlẹ́ kí là ń gbọ́ yìí nínú ayà àwọn ọ̀pá rẹ̀ o ìbẹ́nu Kùránì dọ̀la táyé parẹ́ ọlọ́run la lè lóbìnrin ó tún ní alẹ́ fẹ́ ta ara àwọn yẹn kọ́ńfọ́sẹ́ àti sadé Allahu akbar èyíkéyìí ẹlẹ́sìn tá a fún tíra síwájú Yahudi àti Nasara ọlọ́run ní ẹ̀tọ́ ni fún yín èmi ọlọ́run mo ṣe lẹ́tọ̀ ta ni ó wá sí ilé kò sí yóò máa lọ tọ́ọ̀tì ẹ̀ yóò máa dẹrùn àbí àbí wọ́n máa ń jáàbò lọ tọ́ọ̀tì yóò máa bẹnu ẹ̀sìn ẹ̀sìn yọ máa pàtẹ́wọ́ yọ máa jó yọ máa lòlò bàbá tún délé yóò tún ṣe náà fìdí fún rẹ̀ òun náà sì wà mí tó ṣe tàájúdì rẹ̀ ẹjọ́ wà nílé Allahu Akbar ẹni bá lè wọ̀ ni ó ti ṣe kèfèrí sí imán bàbá wa kan wọ́n sì mí kanlẹ̀ lẹ́yìn mi bí Allahu Akbar amúnídìí àlàyé Allahu Akbar aya kura chapter five verse kini jama verse five kí n tó wá lọ bí shurutu zawaji rajul muslim mina nasaraniya awul yahudiya kátó àwọn májẹ̀mú tó wà tá a lè fi fẹ́ wọn toró ní májẹ̀mú ọlọ́run náà ká májẹ̀mú sínú àyà ẹ̀jẹ̀ kan lọ bí ama zawajul muslimati mina rajul masih haram. haram ǹjẹ́ obìnrin mùsùlùmí ó wá lè fẹ́ kìrìyó ní ọkùnrin àbí ìyàwó di lọ́kùnrin aráàmù lélẹ̀ ọlọ́ni wàlẹ́dí arísàlà rọ̀ṣúláhùn bílíhùdá wàdí ìnílẹ̀ àkọ́ ọlọ́wọ́n bá sọ pé òun ràn nábì sí wa pẹ̀lú mànà àti ẹ̀sìn òdodo léyìí ó dé ra òun aládìní kó lè kó lè fi ẹ̀sìn islámù borí gbogbo ẹ̀sìn wàlẹ́ òkàrẹ̀ hálì mùsùlùkùn àwọn mùsùlùkùn ẹlẹ́bọ̀ wọn ò bá máa tí ẹni tí ó jẹ́ ẹ alùlùkìtàbì lọ́kùnrin tó bá fẹ́ obìnrin yín islam àbí òkè lọ́wọ́ ni àbísàlẹ̀ obìnrin mùsùlùmí ó wà lábẹ́ ẹni tí ì sí mùsùlùmí islam tó wọ́n sàlẹ̀ ń bẹ̀ arákùnrin yẹn ló ní kọ̀wá àbà òun ló ní àṣẹ ọlọ́run dẹ̀ islam gbọ́dọ̀ wà ń sàlẹ̀ òkè ní islam ṣe kíni ni màá wà àkọ́kọ́ àyà táwọn fáwọn mú wá ni ẹlẹ́ẹ̀kejì wàlá ń yẹjẹ alálọ́ọ̀bù lil kafirina ala lil mu'minina sabila ọlọ́run ọba ní òun ò ní fi àwọn kèfèrí ṣọ̀gá fún àwọn mùmínì òdodo láyé kọ́ wá jẹ́ pé kèfèrí ni wọ́n máa ṣọ̀gá fún mùmínì mùmínì mùmínà wọn bẹ́ ń sàlẹ̀ kèfèrí àtọ̀mọ́ta bá wá sí kíní ọwọ́ wà lókè ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ Ànábì ní alìsílámù ya'lu wala yu'la ìsìlámù wọn bẹ lókè ni wọn bẹ lókè ìsìlámù Darul Qutni lọ́gbà àdìsí wa wa hasanahu Albani baba Albani ní àdìsí lálàáfíà àwọn afáàní àyà yìí ṣe ti kílíà nígbà ọlọ́run ọba ń sọ̀rọ̀ ó ní wal muhsanati minal mu'minat àwọn obìnrin wọn lọ́lọ́run ní káfẹ́ ọlọ́run sọ pé káfẹ́ káfẹ́ àwọn ọkùnrin wọn àwọn obìnrin wọn lọ́lọ́run sọ nùkúra àyà kan tó wá wà ọlọ́run ní wàlá tún kí wúlí mushrikina hatta yu'minu ẹ má fi àwọn ọmọ yín fún àwọn ẹlẹ́bọ títí wọ́n fi gbàgbọ́ nasara tún nígbàgbọ́ kò nígbàgbọ́ òun náà lè fẹ́ ó dìgbà tó bá ṣe kí ni tó bá gbàgbọ́ wọ́n ní torí pé alikọ̀wáàmà ìdáwó ìjẹ́ ìdarí ilé leadership nù lé ọwọ́ ọkọ lọ́wà wàlúmọ́dé àtùmọ̀ àmúra tùnbí àmúrè yìí obìnrin a máa pa á láṣẹ ni bóbìnrin bá gbé ìsìláàmù lọ́dọ̀ ẹni tí ì ṣe mùsùlùmí arákùnrin yẹn ó gba ìsìláàmù lọ́wọ́ ti lọ ilé ìjọsìn náà ni wọ́n máa sọ fún un pé àwọn fámìlì tìyẹn wá ni yẹ wá ni ah òun máa ń ni why. why? òun ọgbà kíní kan sáyé ẹ̀ irú rọ́bìṣì ò ní ẹ sẹ́yìn lọ́kọ ni abóhun lọ́kọ sóhun ní darí ilé ni abẹ́yìn wáyé tẹ́yìn fámìlì tẹ́wà lọ lọ́tọ̀ọ̀tọ̀ yọ padà padà síbi ẹ̀sìn ọkọ ẹ̀ ọkọ yẹn padà sọdọmọ jahannama ọkàn dá mi lójú lọ́dọ̀ àwọn bàbá wa kan kọ́ máa fẹ́rí jì ọmọ àwọn kan ó sì ní kiri ó lòun ọ̀fẹ́ kiri yẹn wá wá sílé wọn ó wá bẹ̀rẹ̀ sí sọ fún bàbá pé yóò máa ṣẹ̀sìn o yóò máa kírun o yóò máa lòjáàbò o kọ́dà lọ́dún ni òun ràn mọ́kà ó sì ràn mọ́kà lọ́tọ̀ ni ẹni tàwí lọ mọ́kà ó sì darí mọ́kà ọdún kẹni ọdún kejì ìjáàbù péńpé péńpé nígbà ọ̀yá síkáàfù Allahu akbar nígbà ọ̀yá nígbà lọ chọ́ọ̀chì arábìnrin padà kú sí chọ́ọ̀chì ọlọ́njẹ́ láti wọ̀ta dáadáa wala tamutunna wo bàbá tó yanú lẹ̀ tọmọ rẹ ti ń lè fẹ́lẹ́ sìn mí ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ mọ́kùn sínú islam ibo ní lọ́lẹ̀ kú sí ibo ní lọ́lẹ̀ kú sí jama tọ́lọ̀ sí lámọ́lẹ̀ innal ladhina kafaru àwọn kèfèrí min alil kitabi nínú àwọn ta fún tìrà síwájú wal mushrikin àtàwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ fi jahannam ọmọ náà ni wọ́n àyà tó kílẹ̀ àná Qur'an Suratul Bayyinah ẹ̀yọ́mọ̀ yá mi nílẹ̀ Yorùbá ẹ máa wá gbọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn òbí ọ̀ máa fi eré ibú tí wọ́n máa fi rẹ́rìn tí wọ́n máa fi àdánwò tí wọ́n máa fi sọ pé kò sí nǹkan kan obìnrin ọ̀lẹ́sìn wọ́n ní ẹ̀fọ́ òun lẹ́ o zilifa kàfáyà ẹ̀sìn tọkọ tẹ bá ń sìn ní ẹ̀sìn rẹ o torí obìnrin ọ̀lẹ́sìn o ibi tọ́pọ̀lọpọ̀ ti sálọ àwọn òbí ọ̀rọ̀ òye wọn wọn ò rí ìdánilẹ́kọ̀ọ́ tó yanjú ní mọ́sálásí àwọn àfáà gan ọ̀rọ̀ dàrú mọ́ ọ lọ́wọ́ òun gan ni ọ̀lọ́ bí wọ́n ti ń sọ ìgì tí wọ́n mọ̀ pé ah, ah, eh, eh, Sunday sori afusa afusa ní máa ń kírun kò gbọ́dọ̀ mọ́ máa kírun lọ́dọ̀ rẹ mọ̀nà ó ti kí ó ti kí tán ó ti kí tán láti last year ló ti bẹ̀rẹ̀ sí kí àfáà tí ọ̀dà nǹkan mọ̀ ẹni tó yẹ kó tú láwà nílérí ẹ̀ wọ́n fi ọjà àròlé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sì jòkó lérí àga anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n á wá so igi ọwọ́ mú èèyàn ọwọ́ ń so igi fún ẹni tí ó mú èèyàn kúrò nínú ẹ̀sìn tó ń dìfẹ́ǹdì lọ sínú ẹ̀sìn míì tí wọ́n ní kọ́ wá panẹ́ ẹ̀sìn òye jama ó ti ó ti ó ti disappoint anabi sàlá afa o ti disapọ́ǹtì ọlọ́run kọ́dà o disapọ́ǹtì ara rẹ̀ tó o bá so ọmọ mùsùlùmí fún ẹni tí ì ṣe mùsùlùmí táàfù mọ̀ pé obìnrin lẹ́sìn ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni adéyàn àtàlìjànú fẹ́sìn obìnrin ò sínú èèyàn ọlọ́ni wa ma kana lil mu'minin wala mu'mina ọlọ́run ọba ní kò fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin lọ́kùnrin àti lóbìnrin ọwọ́n lóbìnrin ọ̀dẹ́sìn ọlọ́ni kò tọ́ fún wọn ìdá kọ́tọ́ lọ́hùn wa rasuluhu amọ̀rọ̀ tọ́lọ́n bá ní báyìí ní kẹ́ ṣe nǹkan an yakuna lahumul khiyaratu min amrihim káwọn wá ṣe tiwọn bá mi wa man ya'si Allaha wa rasulahu ẹni bá ń ṣe ọlọ́run ti ń ṣe ànábì faqad dalla dalalan mubina ó ti sọnù gan suratul azab chapter thirty three verse thirty six ibẹ̀ lọ́lọ́run ti sọ pé obìnrin ní kíni obìnrin lẹ́sìn ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ẹni bá ń sọ bẹ́ẹ̀ ní kọ́ dákẹ́ ipe àlìjáná tọkùnrin ọwọ́ lóbìnrin náà ó ṣe kí ni ní ọwọ́ iná ni mùsùlùmí náà wọlé mùsùlùmáàtì wọlé mọ́mìnì náà àbí wọlé mọ́mìnàtì wọlé kọ́nìtì náà wọlé kọ́nìtàtì wọ́sọ́ ìmí náà wọ́sọ́ ìmáàtì wọlé hábìtì náà fúrújà wọlé hábìtì wọlé dákìrì náà láàkìrì wọlé dákìrì sẹ́ẹ̀rì títí obìnrin ni àádọ́láhùn láhùn ọlọ́wọ́n bá ní àpèsè àlìjáná fún gbogbo wọn àforíjì àtàlìjáná ọlọ́wọ́ ipò tọkùnrin wà lóbìnrin wà nínú ẹ̀sìn ẹ wàá ní májẹ̀mú ṣòrútù zawaji rọ́júlì lè mùsùlùmí mí nana sọ̀rọ̀ níyà tí wòlé yahudiya ẹni bá wá fẹ́ fẹ́ kọ̀ǹfọ́ tó fẹ́ fẹ́ Elizabeth tó fẹ́ fẹ́ ẹ́ Janet emaka ọfẹfẹ àbí wàá gbọ́ májẹ̀mú tó wà lábẹ́ májẹ̀mú tó ṣe kí ni tọ́wọ́ alábẹ́rẹ́ alakoko asharitul awwal an takuna kitabiyatan walaysati mushrikatan wala mulhidatan àwọn fẹsẹ wọn ní alakoko ni pé ẹni tó fẹ́ fẹ́ tí ó jẹ́ kìrìsìtẹ́nì àbí yahudi yẹn jù yẹn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó nígbàgbọ́ nínú ìpìlẹ̀ ẹ̀sìn wọn tó gbà pé ọlọ́run wà tó sì gbà pé ọ̀run wà kò gbọ́dọ̀ jẹ́ kiri yóò àbí jù tí ń mẹ́bọ papọ̀ mọ́ ẹ̀sìn tí ń ṣe bí àwọn tá a máa lọ lè wẹ̀ lódò èmi ò ní dákọ wọn ẹ̀yin náà mọ̀ wọn tí wọ́n máa ń sara wọn kankan létí omi àwọn ẹlẹ́bọ làwọn yẹn wọ́n yìí ṣe kìrìsìtẹ́nì òrìjìnà ẹni dákọ ẹ̀yin náà ti mọ̀ wọn tọ́lọ́lọ́ ti sọ pé wàlímọ́ sọ́nà tèmi nà lẹ́dínà ó kìtà bàmí kọ́bìlì kún àwọn tá a fún ní tíra síwájú yín tí wọ́n sì nígbàgbọ́ nínú tíra yẹn ọ wá ṣe wàhálà kó torí kìrìsìtẹ́nì tí ò ní máa gúnṣẹ́ bàbá pásítọ̀ gan rí èèyàn máa fàndésàn Allahu akbar wọ́n máa lọ lè sóògùn tọ́ bàbá rèé tó pé bẹ́ẹ̀ wọ́n ní májèmọ́ alákọ̀ọ́kọ́ nù mọ́jẹ̀mọ́ lẹ́kejì à ń tẹ̀kún náà àfífẹ́tà mọ́sọ̀nà láàzánìyà kọ́ jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n yìí bá sùn wọ́n yìí bá lásìkò kìí sùn ní sìnà kìí ṣe kìrìsẹ́nì onísìnà kìí ṣe kìrìsìtẹ́nì tí wọ́n máa ń gbé tí wọ́n tún gbé kalẹ̀ tọ́jú gbogbo ṣíríìtì wọn ẹ̀yìn àwọn ọkùnrin mẹ́rin márùn mẹ́fà iná ni wọ́n ti wọlé bá tọ́mọ́ra tí èsì wọn wọn nítorí pé tọ́jọ́ lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn kà sí náà sí kankan gbogbo àwọn tí wọn sá sẹ́wọ́n sí ẹ̀rí pa àwọn lọ́pọ̀ nù wọn kẹtòrí afusa Fatima kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lẹ́mọ̀ ara wọn yìí àwọn ni wọ́n pọ̀ jù ọlọ́ni wàlímọ́ sọ́nàtì minal ladhina utul kitaba min qablikum wàlímọ́ sọ́nàtì ọlọ́run láwọn tí ì ṣe àgbèrè nù wọn lá ní ẹ̀fẹ́ wọn èyí tí o ti gbọ́ pé wọ́n ní oyún ẹlẹ́ẹ̀kẹta ló ti sẹ́ mọ́débẹ̀ kó tó wá rí orin jìnnà o lè padà rí tó bá jẹ́ pé n tó fẹ́ sí náà. wọ́n ní tẹ́fì mọ̀ pé káfẹ́ wọn yìí ṣe haram ọkàn lófin ni Uzaifa ibnu Yaman nínú àwọn sàhábà tí wọ́n súnmọ́ ànábì pẹ́kípẹ́kí ó lo ayẹ ọfẹ́ yahudiya ń ṣe lọ lọ́lẹ́ ṣe ẹ̀sìn ẹsẹ̀ ń darí wálé afáàná lọ mọ́ṣáláṣí wọ́n ń pàdé Umar bin Khattab lọ́wọ́ kọ́lẹ́tà sí afáwà Hudhaifa ó ní yá Hudhaifa ó lè mi Umar èmi ń gbọ́ onímọ̀ràn wa Hudhaifa khalli sabilaha ọ bá sì fi arábìnrin yẹn lẹ́ẹ̀kọ́ máa bá tiẹ̀ lọ Hudhaifa wa kọ́lẹ́tà padà sí Umar ó ní atazumu annaha haram sóòrò pa haramu ní jẹ àbá haramu ní ṣe Umar ní la azumu annaha haram ní ìsọpọ̀ ara mu ni halal ni walakin ni akhafu an ta'ataw al-mu'minati minhun àmọ́ tí ń bà mí lẹ́rù ni pé kọ́ máa jẹ́ pé àwọn aṣẹ́wó inú wọn iná lọ́wọ́ yín bá o tí ó máa wá bímọ fún yín láì ṣe pé yín ní ẹni al-mu'minati mu'minati ti pọ̀ nù wọn gan-an nílùú èbó lérí lérí nẹ́ẹ̀tì lérí íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀ mọ̀mí sáàtì ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀ lè rí mùsùlùmí kọ̀ọ̀kan lẹ́ẹ̀mọ̀ rí. ó ní tí ń bá àwọn lẹ́rù nu wọ́n ní òtífà padà wá yọ̀ǹda ẹ̀ pé ah ọlọ́mọdé àṣìmú tọ́lọ́ lọ́n ti ní azani ẹni tí ń ṣàgbèrè lọ́kùnrin láàyè nkehùn ńlá azani yàtà ni àwọn mùṣírika kò gbọ́dọ̀ fẹ́ ẹni tí ń ṣàgbèrè lóbìnrin kò sì gbọ́dọ̀ fẹ́ alẹ́bọ afáwà òdèfà nígbà yọ̀ǹda rẹ̀ sẹ́mu pé wọn ò pé lára mọ́ àmọ́ òfin tó wà lára ẹ̀ òun náà ni pé sáwọn ní sì mú òfin ẹlẹ́kẹta à ń tẹkùn náà kò wá mọ́tò bíi yẹ́dì rọ́jùl kọjá pé leadership nulẹ̀ ọkùnrin yẹn tó fẹ́ fẹ́ sadé àti kọ́ńfọ́tàwì ọkùnrin yẹn kọjá ẹni tí akin ọkùnrin tí ó fẹ́ tí ó sì tẹ̀lé rìbá fún Islam. Islam tí arábìnrin yẹn ò ní nípa nǹkan kan nínú ilé lérí ẹ̀ àbí lérí ọmọ ẹ̀ èyí náà tí ọ̀wá wọn àrìjálù kọ̀wámúnà àlànìsá nítorí pé ọkùnrin ní máa ń darí obìnrin kìíṣe obìnrin ní máa ń darí ọkùnrin gbogbo owó ọkọ tóbìnrin bá ń darí máa lè ṣàdúrà ọkùnrin mélòó lọ́wọ́ ló ń gán fún rẹ̀ ló ní action tó lè fẹ́ kọ́ńfọ́n àti sadé tí wọ́n máa lọ ṣọ́ọ̀ṣì gọ̀ǹgọ̀sún ló pọ̀ gọ̀ǹgọ̀sún èjìdà rẹ̀ ẹ̀rí tí ọmọ lọ gọ̀ǹgọ̀sún èjìdà rẹ̀ bó ni arábìnrin olórí ó ní ẹni náà ni ah ìwọ ah ó máa ẹ̀ láìtẹ̀ nípa Islam ìwọ. <laughs> bó ṣe wà yẹn ọmọ padà ha koran ẹ má ẹ má da ẹ try, tra yẹ ọmọ padà ẹ má ah bó ṣe ó ti sọ fún mi kó o ma ṣe islam ẹlọsànù mm-hmm. <laughs> ìwọ tó sì òye ìwọ tó dé pé tó bá ní wọ́n kó mú kírẹ́dìtì five hundred naira bá mi ní gbàgádà nísinsìn nísinsìn tọ́mọ fẹsẹ̀ rẹ lọ́tò ní wọ́n mọ́tò ṣé yìí ìwọ lọ fẹ́ kiri yó májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta yìí pé yóò jẹ ọkùnrin tó jẹ́ akin akin mi lọ́wọ́ wà lédílé ní jama ẹlẹ́kẹrin Allah takuna nasraniyatan harbiya kọ́mọ jẹ́ na obìnrin tó jẹ́ pé àwọn ìdílé wọn àbáwọn ilé ìjọsìn wọn wọ́n ń jà wá lógun nígbà wọ́n ń jà yín lógun tuntun wá fẹ́ kan nínú wọn sọ ma pé wọ́n ti ṣẹ́gun rẹ̀ òun kàn rárá tàǹkan sọ́bẹ̀ fún ọ ni innama yanhakum anil ladhina qatalukum fid din ọlọ́run bá ní ah, mo ní kẹ́ ẹ ṣe dáadáa sáwọn tí wọ́n ìṣẹ̀lẹ̀ sìn ẹ ṣe dáadáa sí wọn àmọ́ àwọn tí mo ní ẹ má ṣe dáadáa sí òun làwọn tó jẹ́ pé wọ́n ń ba yín jà nínú ẹ̀sìn wa akhrajukum min diyarikum wa dhaharu ala ikhrajikum an tawallawhum tí wọ́n lé yín kó ń lò tí wọ́n ń yín tí wọ́n digun tí wọ́n digun jà yín ọlọ́run ẹ má bá wọn yín ṣe bóòlù yín sọ wá fẹ́ nu wọn kọ́mọ jẹ́ kọ́nfọ́tọ́ jẹ́ pé àwọn ọ̀ràn rẹ̀ àtàwọn ìlú rẹ̀ wọ́n ń jà wá ní ogun ogun olótógun kìrìsìtẹ́nì lérí mùsùlùmí lágbàlá yé ni àti amẹ́ríkà àti usa àti russia àtàwọn onímọ̀náfíkì un àwọn olè àwọn àka wọ́n máa dógun lẹ̀ lágbàlá yé mùsùlùmí kálí máa ta nǹkan ogun fún wọn àwọn ni wọ́n sọ pé olè wá gbé àwọn náà tó sọ pé olóko wá mú un jàmá mùsùlùmí àwọn àlùfáà wa wọn ni tọ́ kọ́mọ jẹ́ ẹni tí wọ́n jà yín lógun nínú fámìlì wọn àbí nínú ilé ìjọsìn wọn ẹlẹ́karùn alla takuna fi dhalika fitnatun wala dararun muhaqqaq èyí lọ́wọ́ kájú wọ́n ní kí ọ má jẹ́ pé fìtínà kan ó bá ọ nípasẹ̀ rẹ̀ kó o ti fọkàn balẹ̀ lérí ẹ̀ ìnira òkan ò ní bá ọ kò ní bá àwọn ọmọ rẹ tó bá wọlé kọ́ fọkànbalẹ̀ pé fìtínà ẹ̀sìn ò ní bá ọ ayé rẹ̀ ò sì ní bàjẹ́ sí àwọn ọmọ rẹ̀ wọ́n sì ṣèfù níbi àdéhọ́kàn tó gbé wálé yẹ tọ́lá níbi nílà àtọ́rọ̀ ara wọlé àtọ́rọ̀ ara ẹ má nira yín la má fọwọ́ ara rẹ̀ fa ìnira wọnú ayé ara rẹ̀ àwọn àlùfáà nínú usul wọn isti'mal mubahati kulliha muqayyadun bi adami darar tí wọ́n bá ní wọ́n ṣe fún wa lẹ́tọ̀ọ́ ká ṣe gbogbo ẹ̀tọ́ tọ́lọ̀ ní òun ṣe lẹ́tọ̀ fún wa ká ṣe kò gbọ́dọ̀ sí ìnira pè fún wa tí ìnira bá ti wà nínú níta ṣe lẹ́tọ̀ yẹn àní ṣe kíni àní ṣe má kìí kí sọ̀rọ̀ yẹn lọ́lọ́run tó ń sìn ọlọ́run ní kò ṣe lọ́rọ̀ yẹn fún wa ó lóun ṣe lẹ́tọ̀ ni tọ́ba tí wàá jẹ́ pé nǹkan tí wọ́n ṣe lẹ́tọ̀ fún wa ìnira tí ó wà á tàti bẹ̀ wá fún wa yóò wà á burú jáì tí ó da ayé wa àtọ̀run wa rú wọ́n ní nǹkan tí wọ́n ṣe lẹ́tọ̀ yẹn ká kú fi ilẹ̀ nígbà tó jẹ́ pé obìnrin kú púpọ̀ kì í nìkan ló wà ní ilé ayé wọ́n ní tọba àgbà pé tó ah, ah, Elizabeth ah, bó ṣe wáyé kò sí fìtínà kan tí ó kó ọ sí kò sì sí fìtínà kan tí ó kó àwọn ọmọ rẹ sí kò sí fìtínà kan tí ó kó fámìlì yín sí ó tutù bí omi àbò kò sí bí bá ní òjòkó náà ní òjòkó wọ́n ní tọba ti dá ọ lójú àmọ́ aláwùjọ wa lè níjàmá sọdájú sọdájú sọdájú sá ta ló dá lójú pé òun ọ̀fẹ́ wọn mùsíbà ò sì ní sọ nítorí pé ẹ̀sìn wa a máa lérí àlàáfíà ni a sì máa lérí karọ́mà ni wa a sì máa lérí kẹ́sìn wọn má bàjẹ́ kọ́run wọn má ṣe kínní kọ́ má bàjẹ́ níta wọ́n wá ṣe lọ́tọ̀ fún wa tá a wá fẹ́ ṣe tí ó wà á kúnira bá wa kí làwọn kò ń ṣe é fún èyí tí ò sí rọ́ọ̀bẹ̀ òun náà ni pé dọ́ra ìnira pọ̀ tó wà ń bẹ nínú àwọn ìnira yẹn alákọ̀ọ́kọ́ àwọn alifẹ́sì wọ́n làwọn ṣe research wọ́n làwọn rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá fẹ́ àwọn tá a wí òun náà padà máa lọ lé ìjọsìn wọn léyìí tí ó kílẹ̀ sí everybody ayuba akọrin ṣe jẹ́ pé ìsìláàmù rẹ̀ náà tẹ́lẹ̀ náà ìsìláàmù ségesège náà ẹ̀hẹ̀ ìyàwó ẹ̀ lọ́sọ̀ di kiri yóò báyìí jama Mr Johnson ti ń jẹ nǹkan ó ti wá ń jẹ lójú paálí rẹ̀ báyìí àwọn ń bẹ lọ́nkọ́ lọ́mọdé ó kú lórí ẹ̀ á gbé sídìí rẹ̀ wá tẹ́ wo tẹ́ gbọ́n tí ń sọ aburú kan tó wá sọ jáde lẹ́nu ni pé òun ọba ti di mùsùlùmí ti pẹ́ àmọ́ ẹ̀rù ń bà òun pé àwọn mùsùlùmí wọn lè pa òun òun lè má lọ́jọ́ méje àmín ẹ̀yìn òun ọba ti di kìrìsìtẹ́nì ti pẹ́ ó ní òun ọba ti di kìrìsìtẹ́nì ti pẹ́ ti pẹ́ láti bi ten years wọn ọba ti announce ẹ̀ àmọ́ ẹ̀rù wọn àwọn mùsùlùmí ń bà òun ká má pa òun sáwọn máa ń pẹ́ ni tó bá ń change sí ìbá filẹ̀ kọ́ mọ́ bá tiẹ̀ lọ a sì ní lábẹ́ ìjọba sẹ̀ríà ìwọ náà sì sí lábẹ́ ìjọba sẹ̀ríà ni wọ́n fi ní fi lẹ̀ sì tiwa nílẹ̀ máa wà àwọn afa ti gbèsè tẹlifíṣàn àwọn afa súnà ti sọ̀rọ̀ lérí ẹ̀. wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lé ní ni wọ́n bọ́bá yá lẹ́rìí pé kọ̀wá mọ́sálásí má lẹ́bàá rí dọ́wà ni wọ́n ti pè wọ́n padà ìyàwó tó ń fẹ́ tó wà dẹni tí wọ́n pè padà ìnira nu àbí ìnira kódéhùn ẹ̀hẹ̀hùn àdé pé ìnira wà ń ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun ọlọ́ni ẹ má kú o iṣẹ́ tó bá wù ẹ́ ṣe ìlú tó bá wù yẹn lọ ẹni wù ẹ́ tó bá wù yẹn ẹ má gbà lọ àmọ́ ẹjọ́ tẹ́ ẹ sá sá ẹ sá má lé nínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam tó bá jẹ́ pé arábìnrin yẹn ní wàá sọ ọ́ dé lérí ibú tí sòro dé ń ṣe tí ọmọ sọ fún ọ pé a ah, mọ bọ wá sọ́dọ̀ wa dàgbà wọn o a ah, bàbá yẹn ń gbóná o ọmọ ogun gan o ọmọ ń padà o ọmọ ń wọn ọmọ ń ṣe mẹrẹkù ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹni wọn ń padà ń bá a lọ ń bá lọ ẹlẹ́ẹ̀kejì jama la'alla al-awlada yadhhabuna ma'aha ila al-kanais hadha yahduthu kathira wọ́n ní bí wọ́n bá sèfù lọ́wọ́ ẹ̀ ọmọ rẹ̀ lè má sèfù yóò máa kó àwọn ọmọ rẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nítorí pé wọ́n ní àwọn ìpàdé àwọn ọmọ kéékèèké nílé ìjọsìn wọ́n wàá béèrè lọ́wọ́ títí ẹ̀ pé àwọn ọmọ ti ń kọ́ madam ó yẹ kí wọ́n súre fún wọn ó yẹ káyé wọn ti da jù báyìí lọ àkọ́bí ńkọ́ àbígbẹ̀yìn ńkọ́ èwo ni onídìí àdúrà ní wọ́n fẹ́ lu jìbìtì wọ́n wá pé àwọn àkọ́bí ọmọ àkọ́bí ọmọ àkọ́bí ọmọ àbígbẹ̀yìn ọmọ ẹ̀fẹ́ kọ́ da fóun. tọ́ba padà yá ẹ̀wọ̀n àmọ́ àwọn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ torí ó ní ìgbàgbọ́ ńbẹ̀ ìgbàgbọ́ rẹ̀ so mọ́ bẹ̀ ó sì fẹ́ kọ́ da fún mẹ́ yóò máa kọ́ ọmọ rẹ ọmọ rẹ tó fẹ́ kọ́ àkùrá yóò máa wá kó lọ síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn afáàní sùn tẹ́rẹ́bíyàtì lil aulad ẹ̀ lè rọ́ ọmọ tó nulẹ̀ torí ìgbàgbọ́ tó wà nulẹ̀ ìgbàgbọ́ oríṣi méjì ìgbàgbọ́ kiriyó àti ìgbàgbọ́ islam ìwà irisi méjì lẹ́ẹ̀ma wò ìwà islam àti ìwà kiriyó àwọn ọmọ wa ní màyí tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe àwọn ọmọ ní wọ́n wà confused bàbá ní kí wọ́n wo lecture ìyá ní kí wọ́n wo eré drama bàbá ní afsọ ọ̀ya ọ̀ya use your jab now now now ìjáàbù rẹ̀ ọ̀ya lónìí sí bàbá jáde tán ìyá ní orú egun yìí ni ẹ wá àwa àwa free asmat ọyẹ òfò táwọn yẹn ń ṣe nu jama kọlọ ọmọdé abá ní ṣe wọn ní child of bringing nínú ilé ẹrọ nínú táwọn afáka ìdáhàdà tọ́lá bẹ́ẹ̀ bá wà ní fọ́ọ̀ṣì ara yín kápẹ́ wàhálà ṣẹlẹ̀ yóò wá kó àwọn ọmọ rẹ lọ́dọ̀ àwọn jama wọn yóò kó àwọn ọmọ rẹ lọ́dọ̀ ìjọ wọn ọmọ rẹ Abdulrazak wọ́n wá fún lóko mi ah, ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wọ́lọ́ Ibrahim wọ́n wá sọ lóko mi Ahmad wọ́n sọ lóko mi yọmọ ọmọ tí ń ha Quran yọwọ àdẹni tí ń jó nídìí jìtá àti piano ah, mọ́fàdánwò rẹ̀ mẹ́fì kìnnì kọ̀ọ̀kan wọ́lọ́ nínú táwọn alifáàkà tẹ́kítọ̀ anúsà fi bana tìlẹ̀mọ́sọ̀nà tìlẹ̀mọ́mìnà nígbà tó wá fi àwọn olùgbàgbọ́ òdodo lẹ̀ lóbìnrin à ń sọ fún ọ pé dìfọ́síwà tó jẹ́ mùsùlùmí Eh, widow wa tó jẹ́ mùsùlùmí àwọn sisters wa tó jẹ́ mùsùlùmí wọ́n sì pọ̀ rẹpẹtẹ ọwọ́ fà wọ́n lẹ̀ ọwọ́ lọ lè mú ẹni tí wọ́n máa pàtẹ́wọ́ ṣé òun dìkún problem àlùmọ̀ ni àbọ̀nyọ́kù ọlọ́run sì sọ lákọ̀ọ́kọ́ kó tó ní ẹlẹ́fẹ́ wọn wọ̀lẹ̀ mú sọ̀nà ti ẹ́ minal muminat awọ̀lẹ̀ mú sọ̀nà ti muminat lọ́lọ́run kọ́kọ́ dákọ̀ àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àṣẹlẹ́tọ̀ àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin tí wọ́n mára dúró àṣẹlẹ́tọ̀ fún yín kó tó wá sọ àwọn tí ì ṣe mùsùlùmí wáyé tó kọ́kọ́ mú tálákọ́kọ́ yẹ tó fi ajẹ́ pé ìdí ẹlẹ́ẹ̀kejì ni ọ̀wá lọ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí nínú àwọn àìgbésìnyé tó wà láwùjọ wa òun náà ni pé a wò ó pé àwọn ọmọ tí ì ṣe mùsùlùmí yẹn o ti mọ bára ẹ ṣe tó o ti mọ bẹ́yìn ẹ ṣe tó o ti mọ bí àyà rẹ ṣe tó o ti rọrùn ẹ o ti rí gbogbo orun eré ẹ àmọ́ sísà o rí nǹkan kan ìròrí burúkú ni àwa wí ni ọmọ tá a bá fi ojú fẹ́ ìran ni ó ṣe kí ni ìran ni ó wọ̀ lọ ẹlòmíì àdánwò ti rán lọ́wọ́ báyìí lérí súnà tá a láǹṣe àdánwò mistake àkọ́kọ́ ni ọ̀tẹ̀ sí súnà ìyàwó lòun ò ṣe kì í ṣe kiri ó lè yí ni o mùsùlùmí náà ni o ọlọ́bẹ̀ ẹ̀yọ ni o ó lóun ò ṣe òun ò ṣe súnà rẹ̀ àbí. ká tó wá pé ẹni tí òun ṣe gbóòórùn alhamdulillahi rabbil alamin rẹ̀ àwọn àlùfáà ni àwọn obìnrin tó jẹ́ mùsùlùmí wọn ò lélẹ̀ púpọ̀ tí wọ́n bá fi wọ́n lẹ̀ tó ń lè mú ẹni tí ì ṣe mùsùlùmí adẹ́pẹ́ ọ̀n contribute sínú problem nínú Islam. ẹlẹ́kẹ̀fà àwọn olùfà wọn ni fashalu kathiri minal muslimin ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n dá o àwọn ẹyọ kan nínú ọgọ́rùn wọn lọ succeed ọ̀pọ̀lọpọ̀ wọn wọn padà ní problem nígbẹ̀yìn ayé nítorí pé islam fún ọ nígbà láàyè kó fẹ́yàwó jẹyọ kan lọ tipa rẹ bá gbé tálàfíà wà tó o sì lówó tó fi jí ò fi jẹun ọwọ́ àlọ́ fẹ́ ṣe ó sì ti kọrùn bọ rẹ́gísírì níjọ́ tí ẹ lọ ó ti kọrùn ara ẹ bọ́ sọ lọ ó sì ti sáyìn wọ́n sì sọ fún jọ́nà pé tí wọ́n ti break law half of your properties is going to belong to la ilaha illallah arábìnrin yẹn yóò gba ìdajì gbogbo olè rẹ àti ilé ẹ yẹrìpọ̀ ti ha ó ti ha wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn tó wà nínú èbó tí wọ́n dán wò wọ́n ní wọn gbádùn wọn láì fún wọn dàárọ̀ yìí gbogbo tẹ́sán ní ká ṣe òun sọ pé òun ọ̀gbà òun sì fẹ́ ṣe láti fi tẹ ọlọ́run lọ́rùn àwọn àlùfáà ní nínú ẹ̀ òun náà ni pé ádámù tafa omi wal mushajara ogun wọn máa ṣẹlẹ̀ nulẹ̀ tí ẹ̀sìn bá ti yàtọ̀tọ̀ àwọn olówó wọn ní the family pray together stay together family tí wọ́n bá jọ ń dájú kọ ọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀yọ̀ kan wọ́n pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àmọ́ eléyìí òun ní orúkọ jésù lòun ọ̀ máa ìwọ sọ pé orúkọ Allah lọ́mọ sí kíni lọ́mọ pè àwọn tó dàrú tó wà ń bẹ nìyẹn o àpé haram ni o àbí sẹ́gbà tó yanjú ẹ̀ àmọ́ bí tó dàrú bá ti wà ń bẹ fún ọ ó ti di kíni ó ti di haram fún nítorí pé ẹ̀sìn gan kò fara mọ́ ìnira ìwọ fẹ́ ka Qur'an Allahu ala kulli shay'in qadir ló ń bá kúnlẹ̀ lórúkọ mìíràn lórúkọ mìíràn lórúkọ bàbá lórúkọ mìíràn lórúkọ ah, ah. ẹ jà ẹ padà jà àfi tó o bá gba kuraani gbọ́ dáadáa lóko wọ́n ní bisimilayi lórúkọ ọlọ́run òun ní lórúkọ jésù ẹ jí kìrìsìtẹ́nì ó fẹ́ kìrìsìtẹ́nì kí mùsùlùmí ó ṣe kí ni kó fẹ́ mùsùlùmí àwọn afáàní wọ̀l aslam wọ̀l àríyá òun ló fi hàn lọ́kànbalẹ̀ jù ló sì fún yàn lálàáfíà jù níjọ́ kó mọ́ yín àwọn afáà wọ́n wọ́n ní sàmẹ́ iná ha wọ́n sọmọ ló kọ́ nígbà ọ̀dọ̀ wọ́ọ̀rọ̀ lẹ́ jágbẹ́nẹ́gbìn gbẹ́ngidigbì jésù jésù jésù jésù kàtà níwájú ilé rẹ̀ musiba àwọn tí wọ́n ń bẹ nínú wàhálà yìí lọ́wọ́ báyìí wọ́n máa kan sára pé àfa ààrẹ ni sọ fún wọn gbàdá ni bàbá mà ní àbá ti ṣerú ẹ̀ ó ti dìtìjú àti kására wọ́n dé nsìn tí wọ́n máa pariwo ìwọ ń ṣàdúrà lóru àbí òun gbòòrò lóde ẹ sì ọ̀ràn yẹn ní kẹ́ ọwọ́ abẹ́rẹ́ ṣiṣẹ́ kínní ni wọ́n wọ́n òróró àdúrà sí ọ ní èrí omi àdúrà omi àdúrà gbogbo àwọn àjẹtọ́ wà níbí gbogbo wọn jáde àwọn oṣó gbogbo àwọn ìdílé gbogbo ogó omi tẹ́ẹ̀kì sínú yàràbà gbogbo ẹ̀ kọ́ jáde kọ́ ẹ̀ ẹ̀ jà ẹ̀ ṣe kínní ẹ̀ padà jà torí wọ́n sọ fún pé ta ní í sí ọ ta ní í sí ọ gan ọ̀kan nínú àwọn bàbá kan nínú àwọn bàbá tó súnmọ́ dáadáa alhamdulilayi ọlọ́run ti padà sí ìdáyà fún obìnrin wọn ó ti ń ṣe islam wọn lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ò ní fara ẹ̀ balẹ̀ òní wọn ta ọlọ́fà ọ̀la wọn wọn sẹ́bẹ̀bẹ̀ àti ẹ̀lájọsùn ní eré bẹ́ẹ̀lì bóò lọ fà á ṣe bá àwọn tí ò bá èmi wàhálà ní oúnjẹ wọn àwọn tí wọn bẹ lọ́wọ́ ìfọ̀yàkọ́ lọ́wọ́ sábà kò ń àwọn olùfà wọ́n ní ara ẹ̀ náà mi torí ọ̀nà yẹn ò papọ̀ tọ́wọ́ padà wá yá tọ́wọ́ ní èmi ò ní wòran o ẹ wá rí pásítọ̀ wa o owó ni láyé pásítọ̀ awúsùbìlà èmi ò lè lọ ẹ̀mí ìdí ẹ̀ wá dọ̀ta ọmọ tọrẹ ni bọba wa kú arábìnrin ọmọ sọ pé sí mo sọ fún yín pé ká lọ ẹ lọ ṣe ti pánsì a sì ti kọ́lẹ̀ ìjọ tó mọ okùn ìjọ tí ó náà ìbá lọ́dọ̀ pásítọ̀ ìjọ tí ó náà ilé òdíṣẹ́ tu jama, láwùjọ tiwa yìí lásìkò àwọn òfìfà akin làwọn gọ̀ǹgọ̀ sílọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn akin ọ̀yẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú dáwọn fáka rubama tatahawwal baytahu ila al-kanisa ba'daha Allahu akbar aw ba'dahu wọ́n ní ọ̀pọ̀sibù kọjá pé inú ilé rẹ̀ wọ́n padà lágogo gbẹ̀yìn bẹ̀ nígbà tí o bá kú tó jáde láyé tí o ṣe agbára mọ́ tó ti wà nínú sáré ẹ̀rọ màá yára ìwọ lọ wá nílé tí wọ́n ti ń ṣe ẹbọ tí wọ́n ti ń ṣe kèfèrí ẹni bá kọ́lé fún àwọn kèfèrí yóò máa gba aládàá rẹ̀ nù sáré sọ́dáka járí àti ẹnu continue charity tiẹ̀ tí wọ́n ṣe òun náà nílé rẹ̀ tó filẹ̀ tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń la gbogbo yẹn ń sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo fọkọ bọ ọ̀gá sọ́jà ọ̀gá àmì kan mo fọkọ bọ láṣìírí nílùú lọrin ọkọ̀ masalasi sínú ọgbà rẹ̀ èmi ò ní dáńkọ rẹ̀ ẹ̀yin náà mọ̀ kọ́lọ̀ ní kẹ́ẹ̀ èyàn dáadáa ni o olódodo ni àmọ́ àwọn àfọ̀njálàbí ni wọ́n lọ kiri ká wọn àwọn afa aláṣàlátù gbogbo táwọn sọ yọ kàn wọn àlówó òní ṣe kèfèrí ti yìí bí kèfèrí ọlọ́run kí ló ti mọ́ ni kí ló ti mọ́ tí ló bá ti mọ́ kí ló ń fa ní ẹ̀sùn tó ṣe tinú wò yọ da ọ̀rọ̀ yọ da ọ̀rọ̀ rúnù máa mélòó ni wà nínú mùsùlùmí náà nínú ẹ mọ́ yọ dọ̀rọ̀ mímọ́ ṣé n tà sọ nìyẹn yọ dọ̀rọ̀ mímọ́ látara tó ń fẹ́ jẹ àní màdàmú tó ọlọ́run lọ́mọ ẹni jọ́lá arábìnrin yìí ó sì ó sì lẹ́yìn ìgbà tí bàbá yìí lọ tán mọ́sálásí wọ́n sì sọ di chọ́ọ̀chì wọ́n sì ń pàtẹ́wọ́ ń bẹ̀ èèyàn ńlá nílùú lọ́rin ẹ̀yìn afá èso dodo fáwọn èèyàn ẹ̀jẹ̀ àwọn èèyàn mọ ọ̀nà nínú gbó ní tẹ́ jẹ tẹ́ mú kò sí lọ́wọ́ yín ọwọ́ Ọlọ́run ló wà níparí ọ̀rọ̀ mi níjọba wa jáde láyé wọn wá tí òkú rẹ̀ kalẹ̀ báyìí ọ lágbára mọ́ ìyàwó rẹ̀ lágbára wà lọ́wọ́ ẹ̀ yóò wá sọ fún àwọn afá pé ẹ má jẹ́ ń jáse nìkan o ta ni ó kírun sí ọ̀la jẹ́mọ́ ta ló rò pé yóò kírun sí ọ̀la ó di wọn ní Allahu Akbar ètò yẹn bá fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́yìn ẹni ojú ẹni láti ṣe kíni láti mójútó owó yìí sòkú àbí àwọn sì máa ń sòkú wọ́n sòkú fún ọjà máa wọ́n sò tìjọ́ mẹ́ta wọ́n sì tìjọ́ mẹ́jọ wọ́n sì ti forty one days wọ́n ti sọdún kan wọ́n bá tún yàtọ̀ bá tún rówó rẹ̀ gbé dáadáa yóò tún ṣe ti ọdún mẹ́wàá yóò tún yí ẹ̀yìn rẹ̀ padà ìwọ mùsùlùmí tí wọ́n nígbàgbọ́ nura dáadáa yẹn àmọ́ ojú ọ̀tẹ́yìn mọ́ Allahu akbar. Allahu akbar ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jama èyí tó wá ga jùlọ òun náà ni pé wọ́n bá jáde láyé báwọn ọmọ rẹ̀ ọba sí islam ma bó ṣe wà nù sàárè ni ọmọ lùsì jojúmọ́ tó bá dijọ́ lè kíyàmà táwọn ọmọ dáadáa tí wọ́n fẹ́yàwó dáadáa tí wọ́n bímọ dáadáa fáwọn bàbá wọn tí wọ́n tán ha kúránì tí wọ́n bá ń ṣìpẹ̀ àwọn bàbá wọn gbogbo àwọn ọmọ tiẹ̀ dìde kọ́ńfọ́ ó di sunday kò sẹ́ni tó ṣìpẹ̀ rẹ̀ aw waladin salihin yad'u la anabi ni ntí wọn máa wọnú fáìlì yìí tẹ́ ẹ bá kú torí tẹ́ ẹ bá ti kú kò síṣẹ́ tẹ́ lè rí ṣe mọ́ nínú ntí wọn máa wọnú fáìlì yìí òní sàárà tẹ́ ṣe ti ń kọ́ntínú àti ìmọ̀tẹ́kọ́ àwọn èèyàn aw waladin salihin yad'u la abọ́ ma dáadáa wọ́n tó fìyà dáadáa lẹ̀ so lè expect ọmọ dáadáa èyí ò sì lè dá tí ọba lẹ́sìn bọ́ọ̀bà yìí bá lóun ṣàdúrà fún ọ àdúrà òun ò ní bá ọ nítorí ọlọ́run ọba yìí gbàdúrà kèfèrí suratu ra'adi aya fourteen ọlọ́run ní wa ma du'a'ul kafirin illa fi dalal ọlọ́run bá ní àdúrà tí kèfèrí bá ń ṣe àdàṣígbó ni àdàṣígbó kò ní dọ́dọ̀ ẹ̀ ẹ̀ka ní bàbá àwọn kọ́mọ́ sí kíní kọ́mọ́ sí mi lọ́rùn kò dọ́dọ̀ rẹ̀ ẹni tó fẹ́ kú ọlọ́run ti ń pe orúkọ kíní ń fi ẹbọ ń fi ń ṣàdúrà èyí tó wá gàdùn ni pé olùwà jáde láyé ẹbí ọ̀wà fọ́nká àwọn fámìlì rẹ̀ wọ́n dìde wọ́n wá pé mọ́ka àwọn ọmọ yẹn mọ́kò wọn lọ sọ́ọ̀sì o yóò ní sẹ́yìn lẹ bí sẹ́yìn lẹ́yìn bí ilé eh, àbúrò wa mọ́sọ́ di ilé àtẹwọ́ yóò béèrè pé sẹ́yìn lẹ kọ́ nígbà tóun àtẹjọ́ ń jìyà táwọn jọ ń jẹ̀sẹ́ sẹ́wàá mẹ́gbàá tóun bá rẹ́ bí kan bí kan bí kan sátìbọ̀tán rẹ̀ dànù rẹ̀ bàbá tán àdókù àtìbọ̀tán wọn dáa allahumma ahsin akibatana fi umurina kulliha ọlọmọsẹ játìbọ̀tán ẹni kọ̀ọ̀kan wọ́dà ọlọ́run ìta nàwọ́ sí tí ó wà fa sábàbí rí ibú fún wa láyé àtijọ́ alikiyama ọlọ́mọdé ànáwọ́ síbẹ̀ gbogbo àwọn tí wọ́n nírú ẹ̀ lára ọlọ́mọsàbá ni yá àwọn obìnrin náà padà gbogbo àwọn ọkùnrin tí wọ́n nílò ẹ̀ lára tí wọ́n kà á sí ọlọ́mọṣà bá ń fọ̀rọ̀ yé wọn bá mi yí àwọn náà padà àwa tá a wà ní ọlọ́mọdé àdàn òbẹ́ ọlọ́mọdé ọkàn wa subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ṣé kí a sọ pé jazakumullahu khairan kí ọlọ́run kọ́ máa bá wa kó sábà wa san bàbá wa ìmáàmù ní ẹ̀san